ìkẹrẹ fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam báàbù tahrimi zulm ojúpọ̀nà ṣíṣe àbòsí léèwọ̀ tí a ń pè ní àbòsí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe léèwọ̀ fúnra rẹ̀ ó sì ṣe léèwọ̀ fún àwọn ẹrúsìn àfọwọ́ al-imam an-nawawi ní abẹ́ báàbù yìí wọ́n kó àwọn ahadith tó pọ̀ sábẹ́ láti lè máa fi ṣàlàyé oníranran ọ̀nà tí àbòsí tó pín sí ọ̀kan nínú àwọn ọ̀nà tábòsí pín sí oná lélẹ́yìí tí wọ́n ṣàlàyé fún wa nínú ẹgbàá wa fáwa hadith ẹlẹ́ẹ̀kẹjọ لابي باب تحريم الذل وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من كانت عنده مظلمة لأخيه من عرضه أو من شيء فليتحلل منه فليتحلله منه ليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه رواه البخاري رواه البخاري afáwa imam bukhari ni wọ́n gba hadith náà wá afáwa abu huraira sàbí pàtàkì tí gbogbo wa mọ̀ tí orúkọ wọn jẹ́ abdulrahman bunu sakhar àwọn náà ni wọ́n dàpọ̀ ní abu huraira ṣé wọ́n bí ọmọ kan tí ń jẹ́ huraira ni rárá o ṣé wọ́n bí musu ni rárá o hùrẹ́rọ̀ mùsù ológbò olóńgìní olóńjẹ́bẹ́ èyí tó tún kéré ológbò kékeré òun ni wọ́n fi ń pè ní Abu Hurairah bàbá olólógbò kékeré kìí ṣe kó bí ológbò nípa nínú àwọn tá ń sọ wípé ẹlẹ́hà rẹ̀ nínú àdánwò tọ́lọ́run fi kàn án náà ni gbígbà tó lóyún tí ó bímọ ọba bí musu sonabi pè ní Abu Hurairah subhanallah ọlọ́yẹ̀ ò rí bẹ́ẹ̀ kò bí ológbò kò sí tó jọ bẹ́ẹ̀ o kì í ṣe jùmọ̀ ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin bíkìrì àti bákìrì àti bákìrọ̀ ìyàtọ̀ wà láàrin gbogbo àwọn kan yẹn Abu Bakri òun ni kì í ṣe Abu Bikiri pé abubakiri torí wípé wọ́n ní owó kan mú nítan ìgbà tó wò yìí wá wú tó wá dìpọ́ wá fẹ́ bẹ́ ìgbà tí ó bẹ̀ báyìí wúndíá kan lọ jáde tẹ́ yẹn ìmọ́lẹ̀ ni mélòó mélòó lẹni tí ó ti bà àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ jẹ́ àti àlámọ̀rí ilé ayé rẹ̀ látara àìmọ̀kan nínú ẹ̀sìn afọ́ Abu Huraira kò bí ọmọ kan tí ń jẹ́ Huraira bẹ́ẹ̀ sì ni kò bí mùsù ìyàwó rẹ̀ ògbólógbò alkúnìyà awìtàkánní ká fún yàn ní kúníyà dandan pé ọmọ tí èèyàn bí nìkan wọn a máa fún yàn ní kúníyà látara pé èèyàn bí kan tí ń jẹ́ Abdullah ká máa pè ní Abu Abdullah wọn lè fún yàn kúníyà nítorí pé ọmọ ẹ̀gbọ́n èèyàn kan ń jẹ́ Abdulrahman ṣùgbọ́n ọmọ yẹn ó bá ó sábà tó bá ti rí yóò káàkiri kọ́ lè ọmọ ìgbéyàn àbọ̀mọ àbúrò yẹn ni wọ́n lè máa pèèyàn ní Abu Abdurrahman ìwọ sì kọ́ ló bímọ ṣùgbọ́n nítorí pé Abdurrahman yẹn ó máa ń wo máa yẹn ó sì sábẹ́ yẹn náà fi ń pè ya Aisha ní Ummu Abdurrahman Ummu Abdullah Ummu Abdullah kìí ṣe Aisha ló bí Abdullah ọmọ àbúrò ìyàwó Aisha ń jẹ́ Abdullah ṣùgbọ́n torí pé ọmọ yẹn ó bá ìyàwó Aisha ọba sábà náà fi ń pè ní Ummu Abdullah iṣẹ́ téèyàn ń ṣe ńgbà míì wọn a máa fún yàn ní níyà rẹ̀ sotiye wọn lè pè ní abunajar abunajaro baba carpentry ńgbà tí ń ṣe nìyẹn èèyàn wá ní musu kan téèyàn máa ń gbé lọ́wọ́ káàkiri ọgbà tí bá ń lọ kékeré bá ń lọ yẹn wà lọ́wọ́ rẹ̀ bá jókòó yẹn wà lọ́wọ́ rẹ̀ àwọn yẹn bàbá ológbò bàbá ológbò yìí ń kọ́ bèrè bèrè ló bá di kí ni o ló bá di kúníyà àfáwà Ali bin Abi Talib ó ní ti bíbí ma ó tún ní èyí tí èyí ṣe pé ọmọ tó bí èyàn lè ní kúníyà ju ẹyọ kan lọ àfáwà Ali bin Abi Talib òun náà ni wọ́n Abul Hasan Abul Hussein obi Hasan obi Hussein wọn tún pè ní Abu Turab wọn máa ń pè ní kí ni o Abu Turab ṣé ó bí èpẹ̀ ni èpẹ̀ ló ń Turab wọn máa ń pè Abu Turab kìí ṣe pó bí èpẹ̀ tí gbólóhùn aṣọ láàrin wọn àti ìyàwó sọmọ sallallahu wasallam kàkà tí yóò ó wá lọ jókòó sí ààyè kan nu mọ́sálásí kò sì sí pé kán táìlì mọ́sálásí kò sí kò sí pé wọ́n rẹ́bẹ̀ àwọn ìpẹ́ funfun àwọn ìpẹ́ ní wà ń bẹ̀ so wá fi ẹ̀gbẹ́ ó sùn ara rẹ̀ wá yí síbi ìpẹ́ wọn ìpẹ́ wá yí lára ó ti sùn gbàgbé gbàjá anabi sallallahu alayhi wa alayhi wa tánàbì délé anabi bá ọmọ rẹ̀ Fatima ó bá wípé Fatima fajú o anabi wa ń béèrè pé rẹ̀ Fatima kí ló dé anabi rí wípé ó dàbí ẹni pé gbólóhùn asọ̀sẹ̀ láàrin àtọkọ rẹ̀ anabi wa ń wá ali káàkiri anabi wa rí ní masjid ibi tó sùn tí èèpẹ̀ ti yí la anabi sọ wa súnmọ́ anabi wa ń fọwọ́ gbọ́n èèpẹ̀ anabi wa ni ya aba tọrọ ya aba tí ó tají ó rà anabi gbogbo tí ń bínú bó ṣe sùn ó ti kó lẹ́gbẹ̀ẹ́. kì í ṣe bí táwọn lọ gangan nìyẹn kì í ṣe hadith tàbí ẹ̀ka ní ṣùgbọ́n ẹ̀kọ́ tó pọ̀ wà ńbẹ̀ ẹ̀kọ́ èyí tá a fi wọ bẹ̀ ó náà ni pé kò jẹ́ dandan kó jẹ́ pọ́ ọmọ tí èèyàn bí náà fi ń pèèyàn ní àbú kìíní kan èèyàn lè má bí ma nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ gan àfọwọ́ àwọn kò bí ọmọ tí ń jẹ́ Hafs tàbí pè ní Abu Hafs kò bí ma tí ń jẹ́ Hafs so látara àbú àfọ́ Ali ibn Abi Talib kò bí ọmọ kan tí ń jẹ́ Turab ó jẹ́ oyé wa wípé kò sí bí èèyàn ṣe ga tó ní imani àbí níbẹ̀rù ọlọ́run tí gbólóhùn aṣọ lè ṣẹlẹ̀ láàrin wa àti ìyàwó ẹ̀ bashar èèyàn ni wá ẹ wo àfọ́ Ali anábì lóore ọ̀dọ̀ anábì ló gbé ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ó fara rọ anábì ó tún fẹ́ẹ́ ọmọ anabi sallallahu ọ ọmọ anabi ya fatima ọgbẹkọ ọmọlúwàbí síbẹ̀síbẹ̀ náà wọ́n ní kí ni ó àyàngbọ́dọ̀ àṣọ ó wá lọ kí ẹmọ ìyá kan níjọ́ kan ó wá àti ìyàwó rẹ̀ tán fajúro síra wọn ẹ̀rí nǹkan wọ́n sì láwọn ní mọ́ni ìyẹn kò sí nǹkan tó bí bi naturally ahọ́n wọ́n kí ni ó wọ́n máa ń jà so ọkọ àtìyàwó wọ́n lè ní gbólóhùn asọ̀ ní òtùbá ìmọ̀ni ẹnì kíní kejì kò bá jẹ́ torí pé èèyàn ni wá nínú àdámọ́ ọmọnìyàn ní kéèyàn ò bínú nínú àdámọ́ ọmọnìyàn ní kéèyàn ó sì tún ṣe kíni sì alẹ́ ẹnì kíní kejì ó gbé wọn alẹ́ wa téèyàn bá wà nínú ìbínú ìṣesí téèyàn wà yẹn ó tó bá wà nínú ọ̀rùn tínú bá ń bí ọ bọ́ bá wà ní jókòó náà so làwọn bàbá wa ńlẹ̀ yorùbá náà tábà ní pọ́pọ́ àṣà àwọn kan ìwọ̀n ọ̀yá mẹ́wù rẹ̀ jáde ọkùnrin ẹ̀gbẹ́ kí n jáde ńlẹ̀ fún nínú ilé ìgbà kí jẹ́ pé kọ́ ẹ̀wọ̀n tó gbọ́ yìí sí kí jẹ́ pé kọ́ jáde wọ́n mọ̀ kí wọ́n lo nínú ilé o ṣùgbọ́n jíjáde tó jáde yẹn ìbí tó bá ti change atmosphere yẹn ìbínú yẹn yóò hàfàfà yóò fòyẹ́ ó ti ti rí àwọn nǹkan míì ṣùgbọ́n òun bínú sí òsì ń rẹ́ ní ẹ báyìí gbogbo tí ọmọ bí ọnú lọ́mọ ìlà rẹ̀ o ní rí tí ó wù ọmọ kó tún wá jẹ́ pò náà tún wá dákẹ́ tó náà kò sí tó ṣe kò sí tó ṣe àpáta ní mínú yàrá yìí o lè lé mi jáde ọkọ wa ò rẹ ṣé ilé tó gbé wá láti lè bàbá rẹ àbúlé so inú ọmọ bí èyí tó lóore ìlú kò jáde láti avoid ṣètọ́ àfọwọ́ Ali radiyallahu anhu ó jáde kọ̀ wá lọ jáde kọ́ lọ dúró lé ọtí tìrìpẹ́ lómi ọ̀ lọ lé ọtí yóò lọ mu tí yó pé kí ló dọ́ bíi pé kó ìrònú yẹn ìbínú yẹn lè kúrò ìbínú yẹn ò lè kúrò mbẹ́ kò lọ́ọ̀dí ayò hmm? lẹ́jà á ilẹ̀ masjid alájọ́ kò sí mọ́tàlá sí ọ̀kan náà àwọn sálà kọ́lọ́mù bá kọ́ bá yọnu sí ó ní gbogbo ìgbà tóun àtìyàwó òun bá ti ní gbólóhùn aṣọ òun ó lọ jókòó sí maktaba library ó ní látara bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí à tó ń kọ láyé àwọn àsìkò yẹn ló ń rí kọ́ gbogbo àtàwọn àbájọ ń dọ̀wẹ́ kí ẹ ṣàwàdà àwọn èyí ronú pòǹfẹ́ kọ̀ọ̀kan ẹ̀wọ̀n tó ṣe ló ń jẹ tó bá ti di gbogbo ọ̀rọ̀ ìjókòó láìpẹ́ tó ń gbọ́ wọn bá fi kọ́ bí tí àkóhun ti gbàgbé pé àwọn jẹ ìjàgbọ́n ẹgbàgbé ìjà táwọn jà láàrú gbàwó lájà mí ti gbàgbé àjà ọ̀pọ̀lọpọ̀ tí àtò ń kọ láyé wọ́n sì ròyìn tí àtà ìfànà kọ ọ̀pọ̀lọpọ̀ tí àtò ń kọ láyé àwọn àsìkò yẹn ló ń rí láti lò àsìkò yẹn ni wọ́n múra kankankan lọ́lẹ́jọ́ ibrahim so àbí sọ wípé ẹni tí ó ṣẹlẹ̀ àwọn sálàfù náà ìyàwó lẹ̀ bàbá rẹ̀ wá bá wípé kí ló ẹ̀ ṣe tú oníyàwó òun ó kò fi iyọ̀ sí kò sí iyọ̀ ń bẹ̀ ó sì tún bá a sọ ó tún ṣẹnu lebelebe bó ń ṣe òun ṣe òun ṣe òun ṣe jẹ́ níyàní òun sì rí pé bóun ṣe lú yẹn òun ò lè fẹ́ mọ́ bóun ṣe kàn lẹ́nu àbára wa sọ wípé ọ̀ sọ ma wípé wàhálà ẹnájì tó lò lórí lúlu ìyàwó yẹn èyí tó fi lọ kitchen tó fi múyọ̀ tó fi sóúnjẹ ẹnájì yẹn ó kéré sí àdúró èyí tó lò tó ó rí pé bàbá ànàtàn kan ìwọ́kọ́ máa mí ẹlẹ́hẹlẹ́hẹlẹ́ oúnjẹun gan náà nísìn ibi ẹ̀ tí ń jà gan ẹ̀ ti dúnjẹ gan náà nù yóò ń jẹun gan ò ní rí jẹ bọ́ bá sì jẹ́ gan náà ò lè fi fọkàn balẹ̀ jẹ́ pé sùúrù tó ṣe tó fi lọ kíṣì tó fi múyọ̀ tó fi so ń jẹ ẹnájì tó lò ó kéré séyìí tó fi na obìnrin onífànádìmá aláàmà fàálà wàrọ̀ ọjà àzà ọjà tàwọn ọba wa kábàámọ̀ pé ah iṣẹ́ èso ni ọba lọ báyàwó rẹ̀ pé tọ́ ìyá túnfúlò ẹjẹ́ àparí ìjà wa o nínú ṣẹ̀ríà Islam bó sì ṣe rí yóò padà náà kò sí àyàfi tó bá ṣe wípé ó ti pé ẹ̀ẹ̀mẹ́ta tó bá kó ti pẹ́ ẹ̀mẹ́ta ní tí ó bá padà wà padà yóò ṣe bí maharin jẹ̀dídín wà ákédín jẹ̀dídín yóò gba máàrù míì lọ́wọ́ rẹ̀ ẹ̀ tún takoko igi míì kó tó lè padà wọlé tó bá tún wọlé báwọn tó tún lè bí jẹ̀dídín jẹ̀dídín yóò tún wọlé tó bá di tó tó bá tún wá tó bá tún lọ lé tó tún wá lọ lé wọn kó wọn fẹ́ pa padà àtà tankia zaojan ó dìgbà tó bá tún lọ sàbí àmọ́ lọ́dọ̀ ọkùnrin mi téèyàn bá tún wá fínúfíndọ̀ kìí ṣe pé wọ́n lọ́lọ́ dárin wọn ró tó fínúfíndọ̀ tó kọ̀ọ̀lẹ̀ abẹ́niyẹn jáde láyé tí èsì pé wọ́n lọ́lọ́ pa so ìgbà yẹn ni o tó le tó lẹ́tọ̀ gbogbo nǹkan tí Islam gbé kalẹ̀ yẹn láti dènà ìkọ̀rẹ̀ ẹni sílẹ̀ torí pé ẹni tó bá lè ronú consequence tó wà níbi kíkọ rẹ̀ ní sílẹ̀ kò ní fẹ́ kọ ìyàwó rẹ̀ lẹ̀ kò ní fẹ́ kọ ìyàwó rẹ̀ lẹ̀ àmọ́ ẹ̀sìn Islam wà realistic ẹlòmíì ń bẹ kán fira wọn lẹ̀ òun ló lè já làáfíà fáwọn méjèèjì ló lè dáàbò bo ẹ̀sìn wọn kán fira wọn lẹ̀ ìdí nìyà tó pé Islam wà realistic Islam fi ààyè rẹ̀ lẹ̀ tí bùkátà bá bẹ̀rẹ̀ fún so ibi tí a ti lọ òun náà ní kúníyà wọ́n lè sọ yẹn ní kúníyà ìyẹn lè jẹ́ abu muhammad kí yẹn sì má bímọ kàkà tí ń jẹ́ muhammad sotí wà báyìí ìyẹn lè jẹ́ kúníyà látara kàkà tí yẹn máa ń ṣe ó lè jẹ́ abu maayi hmm, abu kadakada so abu huraira wọn abi huraira látọ̀dọ̀ afọwọ́ abu huraira radiyallahu anhu kọlọ́wọ́n bá kọ́ bá ani nabi sallallahu alayhi wa sallam qala látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run asọ́bá yìí pé man kanat indahu madlamatun li akhi min irdihi aw min shay òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá ṣe wípé mazlama bimana zulmu masdaru meme ay man kanat zulmun li akhi ẹnikẹni tó bá ṣàbòsí fún ọmọ ìyá rẹ kan min irdihi bóyá ó ṣàbòsí ọ pé ọ̀dọ̀ tí ọmọlúwàbí ẹ̀ nígbà tí ó sì bẹ̀ bóyá kò síbẹ̀ wá dùnú lágbájá tó ìyàrá ni bẹ́ẹ̀ sì ni kò lẹ́rìí kankan lórí tó ọkàn ni bí tá a máa dùn fọ́ kìí ṣe èèyàn gidi èèyàn tí ò ni ó bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan yẹn ìrúdò ẹ̀ ìjọmọlúàbí rẹ̀ ló ń bàjẹ́ yẹn zolimu ni àbòsí ni. àwọn min shay'in àbò tiẹ̀ ṣàbòsí fún bóyá owó rẹ̀ kan lọ gbà mọ́ tiẹ̀ tí ó sì mà ń ràn ní nǹkan wọ́n ní fifty naira ni wọ́n ń tà nígbà tó débẹ̀ ọba rà ní fourteen naira ọ̀dà tẹ́ náírà yẹn padà fún ọ̀lẹ̀ má kó ó sì ní èló lè rà náà fifty ní ó sì ní ká kọ fifty náà sínú receipt sẹ̀mọ̀ pé èèyàn ọwọ́ pọ̀ àwọn èèyàn orí yẹn sí sulimu sábòsì fọlẹ́ta halal homin holiyah òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní nígbàtẹ́ ń bẹ láyé yìí ẹnikẹ́ni tó bá nírú nǹkan bẹ́ẹ̀ sọmọ ìyá rẹ̀ fọlẹ́ta halal homin holiyah lẹ́nìí tẹ́mi sì ń bẹ lára rẹ tó sì ń bẹ láyé tètè lọ lára rẹ gbára rẹ lẹ̀ lọ́wọ́ ènìyàn kọ́ lọ bá túra rẹ lẹ̀ nínú ìgbèkùn tó sọ̀rọ̀ rẹ sí torí pé kọ́bílà aláyàkú náà ti náà rùn wọlé dirham kó tó dìgbà tó ṣe pé bọ́ọ̀ fẹ́ fowó san àbòsí tó ṣe fún padà kò ní sówó mọ́ kò ní sówó dinar bẹ́ẹ̀ sì ni kò ní sówó dirham torí pé jọ ta wí in kana lahu amalun salih tí wọ́n tó sàbòsí fọ́mọlá kejì tó bá ní iṣẹ́ rẹ̀ kan níwájú ọlọ́run ukhida minhu bi qadri madlamatihi in tó fi sánjọ́ náà kìí sówó má kìí ṣe pé ẹjọ́ bú èmi náà padà rárá wọ́n lọ múnú iṣẹ́ rẹ̀ rẹ̀ bi qadri òdiwọ̀n déédéé madlamatihi in tó fi ṣàbòsí rẹ̀ wọ́n mú ẹnu iṣẹ́ rẹ̀ ọ wà á mọ̀sùnwọ̀n tí wọ́n fi wọ́n ó lè jẹ́ pé ẹyọ kàtí èébú mẹ́fà ló bú wọ́n mú méjì iṣẹ́ rẹ̀ tán ọmọ tí wọ́n fi wọ́n níjọ́ náà má rò pé àti tábà àti lè ṣiṣẹ́ lè sì pọ̀ lẹ̀ wọ́n lè lọ ó mọ kí wọ́n ṣe wọ́n. wà in lam yakun lahu hasanat tó bá ṣe wípé ìwọ yìí gan òkulẹ̀ ní dáadáa kan tẹ́lẹ̀ gan ó kéde àmì ìsẹ̀yìn ẹ̀ ti sọ̀rọ̀ níbi ẹni tó ṣàbòsí fún yìí yóò sálà ìdá àtúná wọn ó di àwọn àìdá rẹ̀ yẹ fàhùmìlà àlẹ́ yìí wọn ó dìlẹ̀ olórí nítorí pé ó ṣàbòsí nígbà tó wà láyé mutafakù wàwáwò Bukhari afọwà Bukhari nàkó hadith yìí wa hadith yìí ó ń ṣàlàyé fún wa wípé kò sí àbòsí kan tí yóò lọ lásán níwájú ọlọ́run jọ̀gbọ̀jọ̀ kìyàmù bó wà lẹ́yìn tó ṣàbòsí fún gbogbo orílẹ̀-èdè ẹ wo iye àwọn èèyàn tí ó gbẹ̀tọ̀ ìdí ìyá tó fi jẹ́ pé gbogbo àwọn òótọ́ yìí a gbọ́dọ̀ máa sọ fáwọn olóṣèlú ẹni tó rí ipò òṣèlú gẹ́gẹ́ bí nǹkan àdùnnú ó ṣe fún torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó kábàámọ̀ jọ bí ìjàlùkẹ́ àmọ́ wọ́n ní kó o tún ọ̀nà ṣe ó sì dáwọ́ rẹ̀ sápò ọlọ́run lọ́wọ́ àmọ́ iye ẹ̀mí tó sọnù látara ìtúnà yẹn ṣe bóòlù ẹni ẹ̀yẹ fẹ́ là pẹ̀lú ìjàlùkẹ́ àmọ́ bí efcc ò tiẹ̀ gbé tó escape ẹ̀ kó lè là níwájú ọlọ́run lè wọlé kẹyà sọ ìdí ìyá tó fi jẹ́ pé tí mùsùlùmí tẹ̀sìn báyé bá wà dúró àwọn àpò yẹn àkóra rẹ̀ níjànú yóò sì rántí alùkìyàmà rẹ̀ tó jẹ́ pé à sọ wípé mùsùlùmí ò lè dá sóṣèlú ṣùgbọ́n tí ó dá sóṣèlú tóṣèlú gbé wọn ló pọ̀ bàjẹ́ òjò alùkìyàmà illa ma rahima rabbi gbogbo àbòsí nínú ìran àbòsí òun náà ni ìńtẹ́nìkan ọ̀jẹ́ kò sì máa sọ nítorí àǹfààní kan tí wọ́n fẹ́ rí ẹ̀rí pélé náà wọ́pọ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú yóò máa sọ àìdá ọmọ ìyá rẹ̀ kan nítorí pẹ́lú yóò sí ní pàtì wọn gbogbo dáadáa tó sì ṣe yóò fọwọ́ bù wálẹ̀ so bẹ́ẹ̀ náà ni ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn irú àwọn ìṣesí báyìí àbòsí lèèyàn ń ṣe nípa ènìyàn àwọn afọ àwọn ajẹkọ̀ọ́ wá wípé ọ̀rọ̀ tánàbí sọ pé fọ́líyà tàhálàlìhù kéèyàn lọ tàhálàlà that dati kọ́ lọ bọ́ra rẹ kọ́ lọ lára rẹ kọ́ lọ tókùn lọ́rùn ara rẹ míníwù látọ̀dọ̀ ẹnìyẹn lọ́nà wo àwọn àfáà ní ọ̀nà méjì ló kún sí ọ sọ̀rọ̀ ẹnìkan kan láì dá publicly ntẹ́niyàn jẹ́ ọ̀bẹ̀rẹ̀ alágbájá ẹ̀yìn rárá dáa kíní kan kọ́ra ń jó ìní tèmi àti ẹjọ́ sí kíní kan kò sá sọ̀ tí ó dá yẹn àwọn èèyàn wá mú kíní yẹn dé ti bu ẹnìyẹn lágbájá sọ báyìí sọ báyìí sọ báyìí sọ báyìí parí ṣùgbà tó o ti gbọ́ pẹ́nìyẹn ti gbọ́ nǹkan yẹn ẹ̀tọ́ rẹ ni láti lọ bá pé kó forí jàn pé èṣù lójó sọ nítorí sọ yẹn kó forí jàn àfọ àṣekè Ibn Uthaymin rahimahullah wọn ní tó bá ti forí jàn Ọlọ́run forí jàn tó bá sọ wípé òun ò lè forí jàn wọ́n ní gbogbo ohun tó bá ń lágbára ni kò fi bẹ̀ kódà bọ́kàn rẹ̀ ọkọ̀ fún lówó láti lè fi tù lójú pé kó sàṣà mọ́jú kúrò fún ọ wọ́n ní kéèyàn gbìyànjú rẹ̀ wọ́n láwọn tó yẹ pé ọsọ nǹkan yẹn ẹni yẹn ò ṣe kíni o kò gbọ́ wọ́n ní ṣé ó lọ bá náà ni wọ́n bẹnu àwọn àfáàní pé nígbà tí ò ti gbọ́ wọn lọ bá tòkútọ̀ bá tún lọ bá tó lọ sọ ohun tó sọ yẹn èyí ò tún lè jẹ́ kí inú obì ṣùgbọ́n níbi tó o ti sọ̀rọ̀ náà tuntun sọ́ńbẹ̀ wípé ẹnu rẹ lọ́wọ́ arọ́ fò ẹni yìí èèyàn dáadáa ni kọ́ sọ dáadáa nípa rẹ̀ kò tún ṣàdúrà fún so èèyàn tàhálálà níbi nǹkan yẹn nìyẹn tó bá sì jẹ́ pé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan lọ gbà lọ dá nǹkan yẹn padà kódà kẹ́niyàn ó máma ní orílẹ̀-èdè Saudi Arabia wọ́n béèrè ìbéèrè tọjọ báyìí lọ́kàn lọ lọ́wọ́ ọ̀kan náà àwọn àfa wọn ni tọ ẹni tó ṣiṣẹ́ tó bàjọba ṣiṣẹ́ tó wá kó àwọn owó kan jẹ nígbà tó wà lẹ́nu iṣẹ́ ó sì ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba àwọn owó tó sì kó yẹn kò sí kan tó ti ní yìí tó lè afọ sàlàyé pé àwọn ò lè sọ torílẹ̀-èdè mi sọmọ orílẹ̀-èdè Saudi Arabia ọlọ́run ṣàánú débi pé ìjọba ti lọ òkun àkáǹtì kan gbogbo àwọn tán bá jí owó ìjọba kó tẹ́ ẹ ti gbọ́ wá sí ti yé ẹ̀rẹ̀ mọ́ fowó kọ yín sí sọ wípé owó tí wàá máa wọlé síbẹ̀ kì í ṣe kékeré láì pé EFCC lẹ́nu kankan lóò jẹ́ pé ṣé efcc lánìdì ni àbí ká polongo bẹ̀rẹ̀ ọlọ́run sínú ẹ̀mí àwọn yẹn aslan tí bẹ̀rẹ̀ ọlọ́run bá wà òun ní jalè tí wàásù bá wà pọ̀ tó ń gbọ́ wàásù tí bẹ̀rẹ̀ ọlọ́run kò sẹ́ni tí ó sọ fún ọ ọ lọ sí kí ni ọ lọ dá padà fúnra rẹ̀ ẹ wá wo wọn ti ń fi efcc lé àwọn èèyàn káàkiri náà tó ń dọ́gbọ́n àbímọ kọ́rọ́ yé mi tó fàtàkùlọ àìbàdàlà káàbẹ̀rù ọlọ́run kò sí ní tó jẹ́ káwọn yẹn náà lọ dọ́wọ́ yẹn padà síbẹ̀ ń torí pé wọ́n bẹ̀rù yóò mọ̀ láyà ń fa òmálùn wàlà àbánú so látara àdé eléyìí ọ̀nà táwọn afáàfin ṣàlàyé líle ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan tó lọ ṣe àwọn ẹrúdù èèyàn kan bẹ tí ò yẹ kó tiẹ̀ kò ọmọ bó ṣe sọ fún ó ṣe zìnà pẹ̀lú ọmọ rẹ̀ àbí ó ṣe zìnà ọlọ́run kò ṣọ wa ń ẹni yẹn fẹ́ rìnrìn àjò ó sì sọ pé tọ̀ bó ń fámìlì òun ní pẹ̀lú ògùn ọlọ́run àwọn ó ṣe ju bó ṣe rò lọ tó ń pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó ò lè sọ gbọ̀kọ́dé bí a torí pé ìnáwó ìrànlọ́wọ́ sí ìrànlọ́wọ́ ìnáwó sí ìrànlọ́wọ́ tí ń ṣe fún yẹn kò jẹ́ kéèyàn náà lè kọ ìwà pálapàla tó gbé síwájú ẹ̀ nítorí náà ẹni ìdọ̀tí lòun náà aslam ṣòlóbi jẹ́ pé ẹni tí ó fẹ́ yàwó náà kéèyàn ó ṣẹ̀ṣà al-afifat minan nisa al-afifat minan nisa ara wọn ni ọmọ gidi ti lè jáde nítorí pé kò sí bí èso irúgbìn téèyàn fẹ́ gbìn bó ṣe dáa tó tó bá ti lọ gbìn sílẹ̀ tí ò dáa kò lè dáa iyì rẹ̀ kí èso tó fẹ́ gbìn kó dáa kí ibi tó fẹ́ gbìn sí náà kó dáa o ní ò fi lè yin èso yẹn lọ́wọ́ á èso tó dáa ni ṣùgbọ́n tán bá lè so kan àgbé kìíní kan ni ó dáa ìwọ́ lọ gbé sílẹ̀ asálẹ̀ kò ní gbéṣẹ́ yẹn yọ bẹ́ẹ̀ náà ni ọkùnrin lọ́dà bí èso obìnrin lọ́dà bí ilẹ̀ tàbí gbèsè so ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kíyè sára lórí ẹni tó fẹ́ yàn gẹ́gẹ́ bí ìyàwó obìnrin pọ̀ níta ṣùgbọ́n aṣẹ́wó ló pọ̀ ju ẹni tó lọ́kọ́ fẹ́ lọ tó sì jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó jẹ́ àfífà so látara àdé eléyìí irú ẹ̀ wá ṣẹlẹ̀ ẹni yẹn náà wá gbọ́ wá sí ọ náà wá banújẹ́ lórí tó ṣe yẹn ó tọrọ àforíjì lọ́sọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹ̀tọ́ ẹni yìí sìn ẹ̀rùdù ẹni àwọn àfáà níbò ní òṣèṣe ṣé yóò lọ bẹ́ẹ̀ nìyẹn pé nígbà tẹ́ ẹ̀ sí lé kábàáyé lọ wáyé ṣé ọkàn ọkùnrin yóò gbé ṣé ìyàwó yẹn ò ní kúrò lẹ́yìn ń bẹnu àwọn afáàtì wọn nítọ irú èyàn ó ṣòro lọ sọ ṣùgbọ́n kó tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run kó sì máa bẹ lọ́run ní gbogbo ìgbà kọlọ́run ó foríjì wọn tó bá dijọ́ gbèjà lọ́kẹ́yàmá kọlọ́run bá kọ́ má fi bi òun léèrè ó ń bẹ náà átharu kan tó wá ó jẹ́ jẹ́ pé átharu yẹn kò lálàáfíà tó ó ń bẹ nínú tafsir ibn kathir ní suratul anfal níbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní àwọn èèyàn méjì níjọ́ gbèjà lọ́kẹ́yàmá yóò fẹ́ wọ inú àlìjẹ́nà báyìí yóò fà padà pé ah, ẹ̀tọ́ mi kan ń bẹ tó fi dùn mí àbí àbòsí kan tó ṣe fún ẹrútò mi tí mi gbà mo fẹ́ gbà bí lónìí ẹni yóò bá máa bẹ ẹni yìí sì ni ó ti tọrọ àforíjì láyé ọlọ́run sì ti foríjì sọ wà ní ọlọ́run wà dájọ́ láàrin ọgbẹ́tọ̀ ọ̀dà fún ní ẹ̀tọ́ rẹ̀ yóò bá bọ́ ẹkùn àlìjẹ́nà ló ń wò báyà lọ kò sí nǹkan kan tọ́ba sì ti lè fún lẹ́tọ̀ọ́ yẹn iṣẹ́ rí rẹ̀ ò ní wọ́ọ̀tì tí ó fi wà àlìjẹ́nà tó ń gbà wá pẹ́ tí gbogbo èèyàn ń lọ yóò ṣàdàdo ọlọ́run wà nígbè ẹ̀yìn méje ẹ̀wọ̀ kan nígbà bá wọ̀ kan ẹni tó fẹ́ gbẹ̀tọ́ tó rí ibi tí ó dé sí lálìjẹ́nà yóò bá jọ ní ẹlẹ́ yóò bá sá yóò wọ̀ náà àlìjẹ́nà lọ́ba ni yóò náà máa lọ náà àlìjẹ́nà so ìgbà tí wọ́n ń ṣe tẹ̀síìrì wa aslihu dhata bainikum wípé alìsíláwò ìsíláwò dhata bain hatta yawm al-qiyamah ọlọ́run ó tún ṣe láàrin àwọn ṣùgbọ́n atharu yẹn fi an-nazar lọ́dọ̀ àwọn afáàládìsí aláìhal ẹlòmíì bó tiẹ̀ ó ṣe rí inú jọ náà ọlọ́run ọkàn ọlọ́run ó jẹ́ kó fojú wí náà kíní yẹn ṣùgbọ́n àánú ọlọ́run lè lè bá láti lè jọ́ mọ̀ pé ọlọ́run padà ṣàforíjì fún ṣùgbọ́n ọlọ́run ó jẹ́ orí wípé tí ìbá ṣe foríjì hàn ni òun ní wàlìjẹ náà yìí ṣòdí ìtọ́ fi jẹ́ pé má fulẹ̀ attempt pọ̀ fẹ́ ṣe èyí olóore fún ọ dúkọ́ ọ̀dọ́gbọ́n tí n bá ṣe tán má tọrọ àforíjì tó bá lọ bẹ ní yẹn tí ò bá gbà tó bá ní láyé òun ò lè foríjì ọ gbogbo tó ti bà ń jẹ́ káàkiri ṣé o lè tún ìṣe mọ́ pé òun ò fún ọ jọ̀gbọ̀dọ̀ kíá ìdí ìyẹn jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ẹlòmíì yóò di tiẹ̀ yóò fa tiẹ̀ lọ́wọ́ ẹrù ẹlẹ́rù ni ó dì ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó máa sọ káàkiri máa ba àwọn èèyàn jẹ́ káàkiri iṣẹ́ ẹlòmíì nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwèé ìròyìn oríṣiríṣi tí ó tí ò rí yóò máa sọ káàkiri ẹlòmíì ó sọ pé there is no objectivities in journalism mùsùlùmí ò gbọdọ̀ sọ bẹ́ẹ̀ ẹni tí ò ṣe nǹkan tẹ́ ẹ lọ parí ẹ wá lọ sí headline láyé ẹni ò lè yọrù sí i torí pé ẹ wá kọ pé ẹni báyìí ṣe nǹkan báyìí ẹ wá ṣe ń kọ síbi wíníwíní èèyàn wo ló fẹ́ ka wíníwíní o ṣebí ìtàn bá rí ní headline ẹni wíyìn ó mọ̀ ká bẹ́ẹ̀ sì ni ẹ padà sọ́wọ́ àpẹni ẹ kò jẹ́ tí wọ́n ní tẹ̀lú jẹ́ o sọ ló fi jẹ́ pé ká sọ́ra nínú àbòsí òun náà ní ká dọ̀tí ìjọba lọ àbí ọmọ ìyá wọn lérí nǹkan tí ò rí bẹ́ẹ̀ torí pé mọ́rọ̀ pàbòsí gbogbo rẹ̀ hmm, yẹn ní kakọ́ dídọ̀tí ọmọlúàbí ọmọ ìyá rẹ̀ ní tí ò ṣe tó wà ń sọ kiri kò ṣe èèyàn mélòó ló tún fẹ́ lọ bá mọ́ láti sọ pé kò ṣe nǹkan yìí tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí nínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa afọwọ́ aṣọ́kẹ́ mi náà wọ̀fẹ́ mi rọ̀kùnrin ọ̀la wọ́n wá sọ fún wa pé pé ẹni tí ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ wa báyìí ẹni ẹ ti wá jáde láyé ká tó wá gbọ́ wá sí gbà bẹ́ẹ̀ dá yẹn padà wọn ni kí kẹ́yìn ó ṣe bóyá wá rí i pé ọ̀sẹ̀ bíi five thousand sọ́wọ́ rí tó sì jọ ọmọ tó sì ní sójú tán tó ló ti tán wọ́n ní tó bá pẹ́ nìyẹn ti jáde láyé àwọn tó jẹ́ àwọn tí yóò jogún ẹ̀ wáratà rẹ̀ kéèyàn lọ kó nǹkan yẹn fún wọn ẹ̀tọ́ bàbá yín ò ní lè pín mọ́ ogún tí wọ́n kù kọ́wá pẹ́ nìyẹn gáàbà ank ò rí ò rí mọ́ sàpẹ́lómi wọn àbáwọn ò rí ẹnìyẹn mọ́ wọn ni tasaddaq anhu ẹ̀ tasaddaq bihi anhu owó yẹn àbí nǹkan rẹ̀ yẹn bá a fi ṣe sọ́dákọ̀ kọ́ wá bẹ̀ lọ́hùn pé kọ́lọ́hùn kó mú ládàá rẹ̀ kó lọ mú bá ṣùgbọ́n ẹjọ́ tọ́lọ́hùn bá ní ẹ padà rà tó bá béèrè nǹkan rẹ̀ ó padà ọ̀kan náà àwọn tùlá ó ń béèrè question kan pé òun wọkọ̀ láti ọjà débi bóyá kọ̀ọ̀rántí ni kọ̀sáfù wọn lówó ó ti délé tálùkó tó wá rí pé àwọn ah, ọmọ fọlọ́pàá ìlú kò sí lé màmá tàbí ilé ó ti ṣe lọ kí ni òun ó ṣe owó yẹn ìṣòwò rẹ lọ́dún ti sọ́dá kan kó ní kọ́lọ̀ òun ládàá ẹ lọ́bẹ̀ ni ṣùgbọ́n ọjọ́ tó ní ẹ bá pàdé ẹ tó bá dá ọmọ tó bá béèrè owó rẹ padà dá owó rẹ padà fún ládàá sọ́dá kan yóò tó padà sọ́dọ̀ rẹ kọ́lọ̀ wọn bá kí kọ́mọ́sá ìṣàánú èyí ó jìnà sí máa ṣàbòsí èyí ó gba tító pẹ̀lú tọ́lọ̀ bá ṣe fún yàn kọ́lọ̀hún ó ṣe nǹkan fún yàn kálùbáríkà wà ń bẹ̀ ó lóore ju déèyàn kójọ lọ́nà haram lọ abẹ́lọ́wọ́n wa subhanahu wa ta'ala kí ó máa ṣe làwà níbi ìṣàbòsí fún ọmọlá kejì wọn abdullahi ibn amr ibn as radiyallahu anhu an nabi sallallahu alayhi wa sallam qal al muslimu man salima al muslimuna wa yadihi والمهاجر من هاجر ما نهى الله عنه متفق عليه أفوى عبد الله بن بن عاص رضي الله عنه نعم نعم حميد عبد الرحمن بن سعد الصعيدي رضي الله عنه قال استعمل النبي صلى الله عليه وسلم رجلا من الأزدي يقال له ابن لطبية على الصدقة فلما قدم قال هذا لكم وهذا هولي إلي فقام رسول الله صلى الله عليه وسلم على المنبر فحمد الله وأثنى عليه ثم قال أما بعد فإني أستعمل الرجل منكم على العمل مما ولاني الله فيأتي فيقول هذا لكم وهذا أدية أهديت إليه أفلا جلس في بيت أبيه وأمه حتى تأتيه هديته إن كان صادقا والله لا يأكل أحد منكم شيئا بغير حقه إلا لقي الله تعالى يحمله يوم القيامة فلا أعرفن أحدا منكم لقي الله يحمل بعيرا له رغاه أو بقرة لها خوار أو شاة تيعر ثم رفع إليه حتى رؤيا بياض إبطي فقال اللهم هل بلغت ثلاثة متفق عليه حديث إليه حديث تي أسوما ọ̀gọ̀rọ̀ wa lára lórílẹ̀-èdè wa ẹ̀gúnjẹ bribe àwọn èèyàn máa ń lò papọ̀ mọ́ gift téèyàn ò bá sì sọ́ra ńgbà mi gift ni wọ́n pè ṣùgbọ́n tó bá wò dáadáa bribe ni lóbi jẹ́ pé àáfà abẹni tó jẹ́ adájọ́ abẹni tó wà nípò ìdarí tó ṣe pé àkórí ọ̀rọ̀ àkóso àlámọ̀rí ó ń bẹ lọ́wọ́ ẹ̀ ó gbúdọ̀ sọ́ra lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn torí pípa mi ń bẹ ẹlòmí ò fún ọ lẹ́bùn bíráìbù ló fún ọ iṣẹ́ ṣùgbọ́n ẹ̀bùn ni ó pè ó tún máa kó bá pọ̀ ní bíráìbù ò lápèjúwe ẹni tó jẹ gọ́vnà ẹnìkan bá dé wọn mọ́tò bíi fifteen million ó gbé fún un Gọvanọ náà ní ká lọ gbé sí inú gáràjì akọkọ ìbéèrè tá a béèrè ni ipò tí gọvanọ wà mọ́tò ọ̀jẹ̀ ń yá kìí ṣe ẹni tí kò ní mọ́tò ẹni tó lọ gbé mọ́tò fifteen million fún gọvanọ ṣé ládùúgbò rẹ̀ ẹni tó yẹ pé ìyàwó méjì ló ní ọmọ orí o. pa kò gbé fẹ́ mi ṣùgbọ́n ọlọ́gbé mọ́tò fifteen million ọlọ́gbé fún gómìnà tó ṣe pé gómìnà bó gbé yẹn fún gan kò lè fẹsẹ̀ rìn èyí tọ́jẹ́ ti ilé ìjọba ti ń lò gan kò lè lò tán ẹni tó lọ ṣe nǹkan yẹn ní tí ó sọ náà ni pé àdìyà ẹ̀bùn ẹ̀bùn kọ́ bribery torí pé ìjọ tó bá fẹ́ lo ọ́fíìsì gómìnà kọ́ gọ́vnà lè sílẹ̀kùn rẹ̀ lẹ́kùn kó lè ṣe bó ṣe wù ní tó sanwó fún tó gbé mọ́tò yàrá fún ni torí pé kúkúrú ẹni tó di gọ́vnà yẹn wà tí ò di gọ́vnà sọ fún ní nǹkan so post yẹn ló lọ gbé nǹkan yẹn fún láti lè lo ààyè yẹn lọ́nà tó ṣe pé tóun bá fẹ́ lò wọ́n lè fẹ́ bí òun léèrè ṣùgbọ́n tóun bá ti ti àwọn nǹkan yẹn síwájú wọn lè gbé e lọ́wọ́ lóòjẹ́ pé láwọn ìlú tó dáa àti lè fún àwọn èèyàn lẹ́bùn gan ọmọ ronú sí torí ó bèèrè máa hàdà kí ni túnmọ̀ rẹ̀ torí pé ẹ̀bùn ó ti ní definition èyí tí dàmí síwájú tẹlẹ̀ tútù ó tún wà tó èèyàn gbọ́dọ̀ máa kíyè sára lórí àwọn nǹkan yẹn ọ̀kan náà àwọn ẹnìkan gbé ọkọ̀ ọwọ́ adata pọ́lì mọ́ bó kàn gbogbo inú ilé wọ́n wá ń sọ̀rọ̀ ẹni yẹn wọ́n á sọ pé at least àwọn arásá gbọ́kọ̀ fún yín lọ gbé nǹkan rẹ̀ ń bí tọ́wà kò sí inú kankan bẹ́ẹ̀ ẹ fún kọ́kọ́rọ́ rẹ̀ kó lọ gbé kò sí ibi tó gbé sí náà lọ́wọ́ kò sí kinní kankan bẹ́ẹ̀ bí gbogbo èèyàn bá tiẹ̀ jìnnà bàbá akóró dé ìtànà ọlọ́run kó bá foríjì bàbá náà ọlọ́run kó bá kẹ́wọ̀n eléyìí èmi wà ń bẹ̀ a wà lọ́dọ̀ gọ́vùnà àná adéfarajì òun náà ti kú àwọn ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ bàbá wa ń sọ̀rọ̀ fatafata láti lè dáàbò bo ẹ̀tọ́ mùsùlùmí ní state ní ọ́fíìsì gọ́vùnà ṣe é sì pé adéfarajì náà àgbàlagbà ni ìṣọ̀mọ́ ìkéré o na wá sọ fún bàbá pé ah, bóun náà ṣe dùn òun ìṣọmọdé o ọ̀rọ̀ yóò yẹ kára máa sọ́sẹ́ mà bàbá àwọn o àwọn sáà ń dá sọ̀rọ̀ wà wà wà lóun náà ìṣọmọdé ọ̀rọ̀ yẹ kára máa sọ pé bó ti wulẹ̀ kó rí òun ni gọ́fúnà pé torí pé òun ò sì fẹ́ lòpọ̀ òun pé kí bàbá máa sọ ọ̀rọ̀ bá ti sọ yìí pé torí pé tó bá yẹ pé gọ́fúnà ológun ló wà ń bẹ́ẹ̀ tí wọ́n lè máa bá sọ̀rọ̀ báyìí àbáni ó tó níbi tó dẹ̀hùn lójú ẹ̀ náà àbáni ó tó níbi tó dẹ̀hùn pé bó o di ìbọn mára tí mo sọ náà ni màá sọ bí ọ̀gá sì ta olójú wọnú ilé mo mọ̀ kó wọnú níbà lọ gbé bẹ́ẹ̀ ní tí mo ń sọ yìí òun náà ni màá sọ so kì í ṣe pé ọ̀rọ̀ nítorí o jẹ́ ní tí mo ń sọ òdodo ni tí màá sọ náà ni màá sọ bí bàbá ti ń sọ̀rọ̀ alikimba wọn ń jábọ́ ẹnìkan á fẹ́ lọ bá alikimba alábòsí ni ọ mùnáfìkì ni ọ má súnmọ́ mi ẹnì ẹsẹ̀ rárá padà lọ́jọ́ bàbá mùnáfìkì òní ọ má bàá mi gbé ẹlòmíì sì máa bàbá jẹ́ lómi ògbé ìwà ni pé tọ́ ìwọ gómìnà ọkọ̀ tó fún mi kọ́kọ́rọ́ rẹ̀ rẹ o a sì sọ sórí tẹ́gùn pẹ̀lú ohun làwọn gbé wá síbí pẹ̀lú ògbó ọlọ́run àwọn onírìnsẹ̀ lọ́lẹ̀ kọ́tán nítorí òbí lè sọ pé kò mọ́ sọ̀rọ̀ lọ sọ nínú ètò ọlọ́run bó ṣe fẹ́ sọ̀rọ̀ ọ padà yí ohun yẹn padà so nígbà tó wá padà lọ kí bàbá níjọ́ kejì àdìjọjọ kúrò mbẹ so wọn padà mítìn yẹn parí wọn wà lọ ṣe mítìn ìdákọ́ńkọ́ mi bàbá ni èyí táwọn sọ fún gbangba ń kéré èyí tó tún gbọ́ nígbà táwọn tó ku àwọn nìkan pé kì í ṣe kéré pé kódà àwọn tó gbọ́ owó ọ tún sọ pé táwọn ọsà àwọn ti bínú gbogbo tọ́lọ̀ ń dá ní sì ti bínú ọsàn ká fìlè fún ọ ládùá sàlùmù ìtumọ̀ ẹ̀fà ń bẹ̀ ní pé lójú ẹsẹ̀ àbá sọ kọ́kọ́rọ́ yẹn lẹ pẹ̀lú ògbó ọlọ́run àwọn onírin iṣẹ́ padà sílé tó látara àdéré lórí jẹ́ pé àáfà ó gbúdọ̀ lásàjẹ́ kò gbúdọ̀ ní para hàn nítorí wọn ti ṣe fún un àyọ̀ṣẹ́rù ọ̀pọ̀lọpọ̀ ọgbà kì í ṣe gbogbo ẹ̀bùn náà lèèyàn máa ń gbà ẹ̀bùn mi bẹ tẹ́lẹ̀ bí ọ̀rẹ́ kò máa mú lọ kì í ṣe gbogbo ẹ̀bùn kọ́ náà ló jẹ́bùn ìmí pọ́ìsìn náà fún ọlọ́run jẹ́ pọ́ìsìn tí ó ń pè lẹ́bùn bribe anabi sallallahu alayhi wa anabi ti wá kọ́ alẹ́ kọ́ lórí wa àwọn kaba yìí látọ̀dọ̀ abi humayd abdulrahman ibn saad asaidi qaal istamala nabi sallallahu alaihi wasallam rajulan min al-azdi yuqalu lahu ibnu lutubiyati ala sadaqa anabi sallallahu alaihi wasallam anabi ó ń gbéṣẹ́ ó yẹn nìkan níṣẹ́ arákùnrin kan anabi yẹn ṣe min al-azdi ẹni yẹn wá láti inú ìran azdi yuqalu lahu orúkọ rẹ̀ ní ibnu lutubiyati iṣẹ́ tànàbí sì gbélé lọ́wọ́ ní àlá sọ́dákọ̀ kó lọ máa gba zaka sọ́dákọ̀ ọ̀hún náà máa na zaka lọ́pọ̀lọpọ̀ ààyè tí wọ́n bá ti ń rí sọ́dákọ̀ nígbà míì wọ́n sábà máa ń túmọ̀ sí zaka khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tusakki wa tusakkihim biha wa salli alayhim inna salataka sakanun sọ́dákọ̀ bíi náà bí máa wàlàámìlínà <clears throat> àlèyà àwọn tí anabi sasala máa ń gbéṣẹ́ fún anabi kọ́ni lọ máa ń gba ìbàkà fún rẹ̀ wọ́n yan àwọn òṣìṣẹ́ iṣẹ́ tàwọn ẹni pé gbogbo gbèríko wọ́n lọ máa gba sàkà àwọn èèyàn wọn kò wọ ẹjọ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn tí wọ́n lọ máa gbà àwọn ní wàlàámìlínà àlèyà àwọn yẹn náà máa ń gba owó iṣẹ́ wọn ẹgbọ́ yìí o lọ́lọ́run tó pé innama sadaqat lil fuqara wal masakin wal amilina alayha nínú àwọn tí wọ́n gbà ń bẹ̀ nínú zaka àwọn tó ń ṣiṣẹ́ lérí wọ́n ṣe ń collect zaka náà kún wọn ní zakat collector àwọn náà owó oṣù wọn àbí owó iṣẹ́ wọn nínú zaka náà ni wọ́n ṣe kí ti fún wọn so ẹni yìí wá nìyí iṣẹ́ tánàbí gbé fún nìyí yóò kulẹ̀ gba owó iṣẹ́ falama kọdìmá nígbàtẹni yẹn wá dé ọgbà àwọn sàká yẹn dé ìgbà tí wọ́n ń lé e kalẹ̀ ni wọ́n ń yàn sọ́tọ̀ọ̀tọ̀ ìhádà lakum ilé ìlú tí yín o wàhádà ogúdíyà ìlàyà ṣe rélé èmi ni wọ́n fún lélẹ̀ lọ́wọ́ wọn ní kí n fi lè jíṣẹ́ o ń sàwà ń lé kalẹ̀ báwọn ń lé kalẹ̀ ṣe rí ẹran ilé èmi ni wọ́n fún ilé ìlú sàká èyí wọn náà ní kí n fi sàárẹ̀ dé ilé ìsaka bí ṣe wọ́n ń là kalẹ̀ bẹ́ẹ̀ faqama Rasulullah sallallahu alaihi wasallam tọ́rọ̀ bá dẹ̀ ti di ọ̀rọ̀ tó rí báwọn kàkàtà anábí òfin máa bẹ́ nìyẹn nìkan sọ̀rọ̀ anábí ògùn orí mímbà ni kì í ṣe ijọ́ nìkan anábí máa ń gun mímbà kì í ṣe ijọ́ nìkan mímbà khutuba àárídọ̀ náà máa ń pèlè khutuba tó àárídọ̀ so khutuba yìí tó yẹ pé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tánàbí gbòrí nígbà rẹ̀ so nínú táàsì tó fi mú jáde ń bẹ̀ ni pé ànábì máa ń lo means tó wà nígbà yẹn láti disseminate message kí ni tánàbí fi gbòrí nígbà rẹ̀ ẹni tó bá gorí mímbà yọ ga ohun rẹ̀ ó lè spread ẹni tó wà níbi tó jìnnà nínú bẹ̀ wọ́n gbọ́ so yẹn túmọ̀ sí wípé tó bá yẹ pé rédíò ń bẹ tẹlifíṣàn bẹ ọgbọ́n yàmùkẹ́ rédíò mídíà ohun yóò tún ọ̀ bíi máìkì tẹ́kí ń bẹ ń gbà yẹn náà ni ànábì ọba lò ànábì lọ sódà àti kí àwọn tó tíjòkó wọn jìnnà kán lè rí ànábì kan lè máa gbọ́ torí gbà mí ń bẹ rírí àti gbígbọ́ etí ó ní í ṣe ẹni téèyàn ń wò téèyàn ń rí báyìí èèyàn ọ̀rọ̀ yẹn kàn wá nígbà míì èèyàn lè má tà bá rẹ̀ dáadáa nítorí bí egun mímbàrì ni anabi wa gun mímbàrì nínú òṣìṣẹ́ anabi wa ni sàṣà anabi kò dáko ẹni anabi ò dáko ẹ torí wípé ihun tó ń ṣẹ̀sí lénìí ẹlòmíì náà lè anabi tún bá sírí anabi wa mímbàrì anabi wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run anabi wa ni amma ba'd lẹ́yìn eléyìí àwọn sàbẹ̀ jùmọ̀ pọ̀rọ̀ kàti dé nìyẹn anabi ni fa inni asta'milu rajula minkum mo gbéṣẹ́ fún ọkùnrin kan nínú yín alàlẹ́ amẹ́lì iṣẹ́ tí mo gbélé lọ́wọ́ yìí mímọ́ wà lánìlá iṣẹ́ tọ́lọ̀ ń yàn mí ò ní sẹ́wọ̀n ẹwà nábì ìtumọ̀ ayà yẹn ó ti yẹ wá pé khudh min amwalihim ọ̀rọ̀ yẹn ọlọ́run lójú ẹ̀ka nábì ni gbà nínú iṣẹ́ tọ́lọ́ ń yàn mí mọ́ á ní kí wọ́n lọ bá mi ṣe iṣẹ́ tọ́lọ́ ń gbélé mi lọ́wọ́ fayati arákùnrin náà bá dé fayakulu hada lakum ń bá sọ pé eléyìí ni ti yín o wàhádà àdíyàtún òhùdíyàtì ìlàyà eléyìí èmi mo lè léyìí ẹ má débẹ̀ ẹ̀bùn tí wọ́n fún mi níbi tó ọ̀ràn mi lọ nìyẹn anabi ní àfàlà àjẹlà sàfihàn bẹ́ẹ̀ ti àbí ìwọ̀ ba bẹ́ẹ̀ tó jókòó lè ya rẹ̀ tí mi ránṣẹ́ ẹ̀ ṣé hátà tàtíyàwó adìyẹ tó oyin ká ní sọ ọdẹ kan ṣé ẹ̀bùn tí ń sọ pò ń lò ní yẹn kódà kó sọ pé òótọ́ ló sọ só lè rẹ́bùn yẹn ìwé mi mo ránṣẹ́ wá wo hadith bó ṣe rí wọn ránṣẹ́ lọ́ba ń fún ọ̀gá ọ̀nkọ́ṣẹ́ ọ̀gá wa ní lọ gbé iṣẹ́ yìí fún ẹni báyìí o nígbà yìí ni wọ́n á gbéṣẹ́ yẹn fẹ́ ni ẹ̀rẹ́ ni ah ọmọ dáadáa wọn náà gba five thousand yìí ọba lè má kó ojúṣe rẹ má tí ìkọ̀kọ́ rí five thousand yẹn pé wọ́n lò ní problem tá à ní ni pé o ti believe pé tiẹ̀ ni títọ́ gáàrí ọ̀bá rán ọ lọ bẹ̀yẹn sí ẹnìyàn wà tó jókòó lè bàbẹ́ ẹ̀ sí ẹnìyàn wà fún ọ lówó mẹ́ àdéhàlú ẹlẹ́lẹ́kẹ́ kàfáìlì òun ló ràn ọ́ má rí owó òun gẹ́gẹ́ bí owó ẹ̀ àkọ́kọ́ ni èmi ni wọ́n fún fìjíṣẹ́ owó tí ẹni báyìí fún mi ọ̀gá àwọn alẹ́ lókè máa mọ́ lọ ó lè sọ pé ọ̀yà dáa méjì òun náà mo dàgbò ọ̀pọ̀ ọmọ ọ̀gá ìgbọ́ ah, tún ní dáa méjì <laughs> ṣé wọ́n lo lówó ni ṣé wọ́n lo ránṣẹ́ ìdáná mi ní sallallahu alaihi wasallam ànábìsí tó bá jókòó lè bàbẹ́ àbílẹ̀ ìyá rẹ̀ ló jókòó sí i ṣe ẹ̀bùn tí ń sọ kódà kó sọ pé òótọ́ ló ń sọ tí èyí pé a lè sọ ó lè jẹ́ pé rọ́ọ̀gá ní ń pa anábì ní nǹkan àná sọ̀rọ̀ dìkan kódà kó sọ pé òótọ́ ló ń sọ. wallahi anábì ní mo fọlọ́ ń bọ̀ra la ya'kulu ahadun minkum shay'an bi ghayri haqqi ẹnikẹ́ni nínú yín kò ní í jẹ nǹkan kan nínú zaka tá a bá ran kọ́ lọ gbà wá kó wá mú kan kó jẹ́ bi ghayri lọ́nà àìtọ́ tí ò lẹ́tọ̀ọ́ sí. Si illa laqiya Allah ta'ala àfi kó ṣe kó tó bá dijọ́ gbèdé alkiyama onítọ̀hún ó pàdé ọlọ́run yahmilahu yahmiluhu yawm alkiyama yóò pàdé ọlọ́run tí ó rù nǹkan ọ̀hún lérí báyìí pàdé ọlọ́run dijọ́ gbèdé alkiyama tẹ́kọ̀ ewúrẹ́ ló mú ma bẹ́ ó rù ewúrẹ́ ń pàdé ọlọ́run sẹ́ẹ̀tì ń sẹ́ẹ̀tì tó jí kó ó di sẹ́ẹ̀tì lérí báyìí pàdé ọlọ́run subhanahu wa ta'ala fala àrífànà ahadan minkum ànábì ní èmi ò ní mọ ẹnikẹ́ni nínú yín mí ní ṣe bí ẹ pé mo mọ̀ rí ẹnikẹ́ni nínú yín lákìyà lọ́ha tó bá pàdé ọlọ́run ọba rẹ̀ yahmilu ba'iran la'uru ga'un tó wá ru ràkúnmí la'uru ga'un ẹ̀wù lọ́gà dúndùn ràkúnmí òní rògà lárúbáwá ní nǹkan tí ràkúnmí bá ń dún nọ́mà dúndún òní nǹkan pé ṣùgbọ́n dúndún pé kákó ní papámọ́ra òní rògá ẹ̀rì ẹni ẹni tó fẹ́ jí ẹran mú bẹ́ẹ̀ náà ó sì ké ó yàtọ̀ sí tólówó rẹ̀ bá fẹ́ fún lóúnjẹ sẹ́mà tọ́ àbẹ́ni tó gbádìí gbádìí yóò ṣe dún ó yàtọ̀ sígbà tólówó rẹ̀ fẹ́ fi sínú kòkó sòrògá òní ẹni ti lárúbáwá anábì ni mi ò ní dá onítọ̀ mọ̀ mí ní síbẹ̀ pé mo mọ̀ rí ẹnikẹ́ni nínú yín tó bá pàdé ọlọ́run ọba tó ru ràkúnmí lérí tí ràkúnmí wá ń dùn bọ́ ọ tí ń pariwo lé lórí. àwòbá kọ́ra tán láha xuwa dodo ti màálù nìyẹn ẹ̀wọ̀n lárúbá xuwa anábì ní abẹ́ni tó ṣe pé màálù lòún rù lérí wo màálù bó ṣe tó màálù òun ni kò rù lérí níjọ náà tí màálù yẹn làwọn xuwa màálù yẹn náà ó máa dùn bọ́ ọ. àwòṣáátán arụ àrùn ti ṣáàtù nìyẹn ẹ sì rí pé bá ń dún náà dúndùn náà ó yàtọ̀ síra wọn àbí ewúrẹ́ òun ló mú mọ́lẹ̀ ó rú ewúrẹ́ lérí nítorí ìjọba tó yá ma fún màrún fún àyẹ̀dẹ́ bàtà nàbí sọ̀rọ̀ tán ànábì wá gbé ọwọ́ sókè báyìí hátà ìyá ìbùtọ̀ yìí débi wípé funfun abíyá rẹ̀ báyìí èèyàn sì ń rí dàtí ó gbé ọwọ́ sókè púpọ̀ báyìí àyàn wa ń rí abíyá rẹ̀ báyìí sallallahu alayhi wa alayhi wa sallam faqal anabi wa ni allahumma albalat thalatha anabi rẹ Ọlọ́run jẹ́ mo jíṣẹ́ tó rán mi anabi sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta muttafaqun alayhi hadisi ń bẹ nutura fa bukhari àti muslim pẹ̀lú pẹ̀lú tariq kan náà tó fi wá ní bukhari wọn náà ló fi wá ní inú muslim hadisi yìí àwọn masáìlì tó wà ń bẹ ó e rí i pé nínú tọ́pọ̀lọpọ̀ èèyàn máa kó sí òun náà ní pé ṣèbẹ́ bùn tán fún mi náà ni ṣèbẹ́ nìkan lọ́rùn lọ o gbúdọ̀ jíṣẹ́ ẹlòmíì wá ń bẹ tó yẹ pé iṣẹ́ tí wọ́n gan náà wọ́n ní ó lọ ra àkà wọ́n ní ọ lọ ra àkà ó ní hundred naira ó sì ti mọ̀ pé ìyá alákà yìí kò lè má fi àkà yóò fẹ́ yọ kan sí ọwọ́ ara ò ní ọ̀rà ò ní ninety naira ó mú wa ten naira ó fi àpò ìyá bá tún fi ẹyọ kan sí yàrá kí wọ́n ń ṣẹlẹ̀ àti kékeré ọmọ tí ó bá yọ òní àti kékeré ọgbọ́n kọ́gbọ́n yẹn yóò ti wà lẹ́nu eléyìí tí mo sọ yìí ọmọ kan àjọwà kékeré gbà wà lékè o bí ṣe máa ń ṣe nù olè náà ló sì padà yà náà àkìrà àjẹpadà nù sí tòkí máa fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni wípé ọwọ́ á lọ ńjọ́ kan bó ṣe rà yùn ìyá ọ̀bá fi sí abá kó mẹ́sàn-án lẹ́nu lọ́wọ́ ìyá ò sí so tó dọ̀hùn ó ti ná tẹ́nẹ̀rà ń bẹ̀ ó ti mọ̀ pé wọ́n fi sí ìyá ọ̀bá fi sí. ẹ subhanallah bọ́kàn bu èpẹ̀ díẹ̀ wọ́n wá so with the intention wípé wọ́n sọ pé àkàrà dànù ṣùgbọ́n àtàwọn abẹ́kàrà wẹ̀ ha ah, kí ni èpẹ̀ lára ni mélòó ko pé gan àwọn ìlà ẹ̀mẹ̀ bóyá ibi ti ti wa ni ah àkàrà tete tete naira ni ọlọ́dún rẹ̀ ilẹ̀ máa ra èyí ṣe tẹ́ rà tí ò àbúrò ló ṣe jẹ́ sáwọn ọmọ ti dínkù ní àbíbò ọ̀nà iye tá à ń rà náà lára ó ní kíni ló rà lánàá ọlọ́run ìṣọba láàrin ni àṣírí ohun tuntun ẹ wo irọ́ tó o ta ló lè gẹ́ẹ̀tì kódà àwọn èèyàn gan náà bá a sọ pé ti dànù yẹn ẹyọ kan ó ti sọnù bẹ̀rẹ̀ jẹ́ kéèyàn ó jìnnà sí rọpípa tó bá ti ń parọ́ ó tún kọ́ mi ìmí ìmí ìmí ìmí hátà títí tó fi di kàdáàbà òpùrọ́ torí wọ́n máa tún ronú pé tẹ́lẹ̀ bá já kílò tún lè sọ tẹ́lẹ̀ bá já kílò tún lè sọ títí hátà yuktab inda Allahi kàdáàbà tí wọ́n fi kọ́ ọkọ̀ rẹ̀ lẹ̀ sí ọ̀gá òpùrọ́ níwájú Allah subhanahu wa so látara àdéhùn ọ̀rọ̀ tó jíṣẹ́ lá Muhammad sallallahu sọ yìí àárẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ kọ́ ń bẹ àkọ́kọ́ àwọn iṣẹ́ tá a bá gbélé èèyàn lọ́wọ́ pé báwa ṣiṣẹ́ ká fún ní ẹ̀tọ́ ẹ̀ tí òfin ni máa nàgà wo nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí so lábẹ́ mọ́sálà náà a rí wípé àṣẹ ètò ò ń bẹ ní tó kóbá wa ló lè dè wá pọ̀ ẹni tá a ní ó má owó tá a mọ̀ pé kò lè tó jẹun bóun ni òṣèlú ronú kó fẹ́ fi mí kù kódà bí iṣẹ́ mi ń bẹ̀rẹ̀ pé wọ́n mọ̀ọ́mọ̀ òpin àwọn owó èèyàn fún ọ owó oṣù rẹ kò lẹ́ni tó kàn wọ́n àti bó ń rí miss mi mà àbòsí nínú àwọn nǹkan yẹn náà wọ́n fi kọ́ àwọn èèyàn níwà tí ò dáa ẹni tó yẹ pé tó tó ló ń rí ní tó fẹ́ ná ó tó ó tó ṣẹ́kù kí lẹ wá fẹ́ fún ọlọ́pàá sàwọ́dí lèèyàn fẹ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ bẹ̀rẹ̀ pé tọ́ ọ bá ti rí gan ó ti mọ̀ pé ìdẹ̀kùn ọlọ́run bẹ lára ilé tọ́ ọ bá ti rí gan ó ti mọ̀ pé ilé yìí ṣe ń twenty náà yẹ́wọ̀ ọlọ́pàá nàìjíríà kan kò ẹjọ́ ẹjọ́ ẹjọ́ subhanallah ah, bí n bára agbófinró jama yàtọ̀ fẹ́ gbófinró nínú ẹni tó gbúdọ̀ mọ níyì jù láwùjọ àwọn ọlọ́pàá àwọn agbófinró ni téèyàn ọmọ gbọ̀n tá a bá di dáhùn dúró ṣùgbọ́n ẹ̀yẹ ẹlẹ́mìí pé wàá ń bí ẹlẹ́mìí ó tún wá ju owó yẹn yóò wá máa lé ọkọ̀ lójú títì fifty naira ẹlẹ́mìí ó jẹ̀ ní àbẹ̀rẹ̀ ìwé níta ẹ̀ bá fún bú ọ̀ níta ẹ̀ bá fún wa ṣé bọ́n gbowó sùn ṣùgbọ́n bẹ̀ bá lọ wò náà gbogbo aṣọ yóò ti sá ẹ̀ lóní tí ò tó gbọ́ bùkátà kódà ẹ̀rẹ́ lómi náà ṣàdúrà fáwa náà bàbá náà àfẹ́ dúró lójú ọ̀nà yìí mà subhanallah iṣẹ́ tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Saudi tí wọ́n wù wọn ni káwọn iṣẹ́ ọlọ́pàá èmi bẹ́ẹ̀ nìkan rìn ní sọ pé ah, tó bá wá jáde yunifásitì báyìí iṣẹ́ wo ló fẹ́ ṣe ah ṣùrùtì <laughs> ana òhìbá ana kúnna ṣùrùtì yẹn fil haram nínú kàábà kún ìjọ ọlọ́pàá kọ́sàmọ́ gbóhùn lọ́bì kankan kó ṣe pé nínú kàábà náà ìjọ ọlọ́pàá rẹ̀ lẹ́nìí kódà bí èèyàn jọ ọlọ́pàá bó bá lọ ilé àná tó bá wà màlúù bó bá fẹ́ fẹ́ ma kọ́ sọ pé ọlọ́pàá lòun lè má fún lọ́mọ yìí ọlọ́pàá ẹni ìpè ní so ìdí nìyí tó fi jẹ́ pé àdánwò náà ni wípé nínú Islam ẹni tá a fẹ́ kọ́ jẹ owó ẹ̀yìn á fún ní owó tí yóò tọ́ gbọ́ tó bá wá ń nàgà sí nǹkan ká ó lè anabi sallallahu alayhi wa sallam ẹni tí anabi gbéṣẹ́ fún yìí alaamili na aleya wọ́n máa fún ní tí ó tó nínú zaka yẹn náà tó ti wá báyìí so kọ́ídà àkọ́kọ́ nìyẹn ká tó shift blame lórí ẹni yẹn náà a gbọ́dọ̀ kọ́kọ́ wò ó pé kí ni wọ́n ń fún ẹni yẹn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tá a rí mú bẹ́ẹ̀ òun náà ni pé ṣé àmì pé gbàsàká iṣẹ́ ọlọ́run ni àbí iṣẹ́ ọlọ́run ẹ̀fún ní nǹkan kọ́ gbà ládàá kó sì tún gba làádà náà kó lè fọkàn sí nǹkan ìyẹn ò sì túmọ̀ pé kò ní gba làádà lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala lákòjúwe nísìn wọn gbéjẹ wọn àbá ẹ lọ bá pín lẹ́tà fún àwọn mọ́tàlásí kan tó wà ń bẹ̀ wọn tẹ bá tún kúrò ń bẹ̀ ẹ fìtẹ̀ kan dòdò ẹ bá pín lẹ́tà kan fún wa nígbà tí wọ́n wàá ṣe ìṣòro tó ń fọ odò owó ọkọ̀ gẹ́gẹ́ náà lẹ́fẹ̀ẹ́ nìyẹn bọ́ bá lọ lọ́sẹ̀ yìí tó bá rẹ̀ sí gbọ́ yóò pé bẹ́ẹ̀ akẹ́lòmíì náà lọ mo fẹ́ dà kan dé débi kan torí pé olùkẹ́ bò ń ṣe lọ náà ebi pa òun tó ń fi dé ni o pure water lásán owó yẹn ṣẹ́kù ṣùgbọ́n ẹ fi eléyìí wọkọ̀ ẹ fi eléyìí ẹ̀yin náà fi jẹun bẹ́ẹ̀ bá tún ránjọ́ mi kì í ṣe bí kò ní yọ gbàládá ó tún gbàládá nínú àwọn nǹkan tá a fi kó bára wa púpọ̀ ò ní ẹ̀pẹ́ iṣẹ́ ọlọ́run náà iṣẹ́ ọlọ́run náà kò ní jẹun òun ni kó finú fídọ̀ pé ẹ filẹ̀ so ká máa fi àwọn nǹkan yẹn náà sínú ètò ká máa fi sínú ètò nítorí sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa mi ló ń jẹkújẹ nìyẹn nígbà tẹ ẹ̀yin àfa ilé tá à à ń sọ mí bá bùtà àwọn àfa yẹn ni o àwọ ọlọmọdé ara padà sí àbúrò ọlọmọ kò dúró tiwa so ẹni tó jẹ àfa tí wọn yàn ní mọ̀mù wọn á fẹjọ́ àfa kan sùn ní pé mọ̀mù mọ́sálásí kan pé ń ṣe pálapàla ìwà mọ́sálásí déédéé ìwà akírun lọ́yà ṣùgbọ́n nìkan ní òwà kò ní wá káàlà kò ní wá kígbà kò ní wọ́n sá sọ oríṣiríṣi àwọn kan nípa ẹ̀ àwọn kálíbà àwọn tán sì ń kírun lẹ́yìn ẹ̀ àwọn èèyàn tó ṣe pé ọlọ́run ń bò wọn láṣìírí wọ́n á nítọ̀ abọ́ àti ẹni kírun fún èló lẹ̀ ń fún lóṣù kò sí owó kankan táwọn wọ́n ṣe rí nìyẹn ṣé ò ní jẹun irú personality irú yìí kódà ìwọ nìkan Only lè fún fifty thousand every month ẹ fún ní nǹkan kan yóò kírun fún yóò ṣe wáàsí fún yóò kọ̀ mẹ́yìn kí yóò ṣe everything ẹ wá ní ẹ bẹ́ẹ̀ ọ̀kadà ló gùn lọ tó wá tí ó jẹ lọ àbí ń dálejò lóhùn àwọn akpọ̀rọ̀ pé ẹ máa kí ẹ máa kí àlejò ń bẹ̀rẹ̀ <laughs> lọ́dọ̀ o ọ sáré pé wọ́n sá jẹun náà ah, so akada bẹ́ẹ̀ má dálejò lóhùn nǹkan kan ó láfi replace nǹkan yẹn kódà tá a bá fẹ́ sọ pé kó tún lọ wá mọ̀kúmọ̀ tó o bá ti wá mọ̀kúmọ̀ o á dì sálárì ikú ẹ̀rí yóò lọ kẹ́kọ̀ọ́ sí ìyẹn wà náà ti dáadáa ẹ̀rí yóò lọ kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì mọ́mù míì tán lọ yunifásitì ẹ̀ tó pa lọ yunifásitì because ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ wà táyà jọ ṣe because wọ́n ń fún ní wọ́n sì tún ẹ̀kọ́ rẹ̀ kó tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ abá mi ti ń wokùn ìyàwó ìyàwó káàkiri ń jẹ́wọ́ ní alágbájá bí mọ̀ nǹkan kan náà kí n ṣe pé kò ní làákàyè tọ́wá padà abá mi lóde ọlọ́mọ yẹn rí pé ah, ó ní làákàyè ṣùgbọ́n kò sí mà gbogbo làákàyè rẹ̀ bí ó ṣe gbowó lọ́wọ́ àwọn èèyàn lóde nǹkan kan tọ́wá pọ̀ lọ lo làákàyè yẹn láti tẹ̀síwájú nínú ìmọ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá Saudi tí Saudi bá wọ́n fún yín ló kẹ́ kọ́ mọ́síjìdì kan èlò ní ó parí mọ́sálásí mọ́sálásí tí ó parí ẹ̀ yóò fẹ́ tó bí ten million lápèjúwe ten percent ẹ̀ yóò ní kẹ́ kó jẹ́ ti kẹ́ má bàa ràn júmọ́ owó yẹn ten percent ẹ̀ gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ló ń kọ́ mọ́sálásí yẹn ten percent wọ́n ní tí wọ́n bẹ̀ èmi ìtumọ̀ jù báyìí lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ Nàìjíríà lẹ́yìn ìgbà bá tó yẹ ten percent yẹn òun náà ní ó kó búlọ́ọ̀kù wá òun ní í ṣe búlọ́ọ̀kù òun náà ní ń ta sìmẹ́ǹtì àwọn tó bá tún wá gbà síṣẹ́ òun kò tún ní sanwó gidi fún wa iṣẹ́ àjàmbákù yóò tún ṣe síbẹ̀ lẹ́yìn bàtà àwọn yẹn ti ṣàfọ̀mọ́ ẹ̀mí tiwọn wọ́n tún fún un so wá kàrà tòdí yẹn sọ pé gbogbo àwọn nǹkan báyìí ká tó lè di ẹ̀bi irú ẹnìkan gbogbo àwọn nǹkan yìí náà àgbúrò bójútó ma ma mọ́ mọ́ mọ́ ti ọmọnìyàn mọ́ ti àwọn èèyàn kan lọ jalè ní wọ́pọ̀ lápòjú ẹni tó ń ṣiṣẹ́ nìsín kò sówó oṣù ẹnìkan wá dé ibi iṣẹ́ pẹ̀lú ààrẹ bóò ní ẹsẹ̀ lè bá mi gẹ́ẹ̀tì kìíní kan ní ọ́fíìsì yín bẹ̀yẹ fún yín ní twenty thousand ṣé nìsín ilẹ̀ ní ìdí ẹ̀ ní àgbègbè àkùsí bá a ṣe dúró yìí gángan ẹjẹ́ ọ̀dọ̀ la ẹjẹ́ ń bá ẹ̀ mú jáde lẹ́nu <laughs> nígbà tó yẹ pé ó di oṣù méje rè ṣàlàyé yóò lọ ṣe ṣùgbọ́n ẹni tó tó tó ìwọ́gàn àti ilé lọ sọ fún yóò wò lẹ́nu yóò wí òun twenty thousand kí ló fẹ́ kí ló kí ló no no no kò lẹ́tọ̀ọ́ kọ́lọ́ wọn bá kọ́ wọlé àtúrò ẹ̀kọ́ sàánú wa ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yẹn ọlọ́run fi ń dán gbàgbọ́ wa wò ni tó bá di pé gbogbo ẹ̀ wá di sọ́ọ̀sẹ̀ lọ ọlọ́run fi wá mọ àwọn wo ni àwọn tó ṣe wípé torí pé ẹlòmíì rí nǹkan jẹ ní òjò jalè tí ó bá rí nǹkan jẹ yóò jalè ṣùgbọ́n lọ́wọ́ afẹ́ dán wa wò lórílẹ̀‐èdè tiwa ẹ̀ pé tòun ti pé ẹ̀ rí nǹkan jẹ náà ẹ̀ tún wá dúró ọ̀gbà brian ọ̀jalè olùjìbìtì ẹ̀yìn máa nìyí ipò yín tóbi níwájú ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n kan náà nínú àwọn nǹkan tí a rí mú ń bẹ̀ òun náà ni wípé anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi yìí sọ pé òun náà ló wọ́n máa ṣe gbogbo ẹ̀ Ọjọga lẹ́nu iṣẹ́ wọ́n ní káwọn kan wá lọ conference conference yẹn kò jẹ́ dandan kó o lọ ẹlòmíì náà lè lọ ṣùgbọ́n torí allowance tí wọn ó san o tún máa máa sọ pé ìwọ ọ̀gá náà o kọ̀rẹ́ náà ní káfíìsì àti ebi ti last ní ìwọ ló lọ èyí tó kọjá ìwọ náà ló lọ èyí tó lọ náà jẹ́ kí ẹ lo tó wà lọ jẹ́ kó o náà lọ má sọ pé dandan ìwọ náà ló máa lọ ló máa lọ ló máa lọ gbogbo àǹfààní yẹn náà jí kó sàn sí ọ̀dọ̀ tiwọn náà eléyìí náà.